wòlíì marcus tíbẹ̀tán sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà o bàbá yìí sọ̀rọ̀ nípa hunger protest ibi tó ń lọ ibi tó máa padà yọrí sí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ flag russia tí wọ́n láwọn kan ń gbé káàkiri báwo ló ṣe jẹ́ kódà wòlíì tíbẹ̀tán ṣe àkàwé o láàrin ìjọba russia àwọn nǹkan tó ń ṣe lu òyìnbó wọ́n sọ̀rọ̀ nípa ọ̀wọ́n gógó ọ̀wọ́n gógó epo àti dọ́là gbogbo báwọn olóṣèlú ti ṣe ba nàìjíríà jẹ́ látẹ̀yìnwá ta ni bàbá tíbẹ̀tàn sọ pé ó fa ìṣòro nàìjíríà gan-an kódà wòlíì yìí sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jẹ́ẹ̀tì tí wọ́n ní wọ́n fẹ́ rà tó dá wàhálà lẹ̀ wòlíì tíbẹ̀tàn sọ̀rọ̀ bí gbogbo àwọn olóṣèlú gbogbo àwọn ìgbésẹ̀ tán ti gbé gbogbo àwọn ètò tí wọ́n ti ṣe tí ò yẹ kí wọ́n ṣe ibi tọ́rọ̀ yorùbá nation dé ibi tí nàìjíríà máa padà já sí si, Eh, ta ló wà ń di ọ̀rọ̀ nàìjíríà báyìí tí ò jẹ́ kí nàìjíríà tòrò ah bàbá yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ lájorí ohun tí bàbá yìí sọ nípa ọ̀rọ̀ nàìjíríà. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Ṣé rí afọ́jú tó lóun fẹ́ lọ kọ́ boxing akọ́ṣẹ́ ló máa ṣe o hmm. àbí kò yẹ àwọn sójà tó dá sí àwọn ọlọ́pàá tó dá sí àtàwọn tó ń gbé flag hmm. níbo náà wà tẹ́lẹ̀ kò sí kan tó bá àdìkẹ́yìn ọkọ̀ nǹkan tó fẹ́ sínú inú pépà hmm. ká fún chairman local government kó fún governor ní aláìní tó bá mú kúrò lọ́dọ̀ governor àmúlọ́sọ̀dọ̀ state even tábà tí ẹ̀yàn gbogbo àwọn youth gbogbo nàìjíríà leader àwọn youth kan gbé mọ́tò from the thirty six states tó ń lọ converge sí Abuja Tinubu á jáde síta fún and I listen to what they wanted to tell him then I digest it tó bá dàjẹ́ lè tó lágbára because kì í ṣe military regime so agbèsíwájú Senate agbèsíwájú House of Assembly so àyànjú ẹ̀ because automatically we are gẹ́gẹ́ bí topic ta kọ́ láàárọ̀ yìí. bí ṣọ́ọ̀ṣì ń bí. we are fake fake down to heart. We are, very, we are fake. Very fake. Ayédèrú ni wá. Fake fake Nigerians are fake with their fake life. So why do we have fake life? Nínú àwọn atajáde yìí, àwọn abígbà tí Buhari wà láyé tó wà lórí oyè tó ń pa forty seven fifty seven ní Benue wọ́n ní ìkànnì wa we are wicked. Nigerians Nigerians we are wicked lórí pé kò tí ì ṣe state wọn ó mọyì àwọn èèyàn tó ti pa ní ní Plateau state ó mọyì àwọn èèyàn tó ti kidnap ọjọ́ wo la wọrú gbogbo wàhálà yìí nígbà tí Tinubu nígbà tí Buhari fẹ́ẹ́ fi tipátipá wọ̀jọba yìí náà ni o náà fi kó àwọn ṣùgbọ́n gíga nígbà tó mọ̀ pé àwọn ṣùgbọ́n gíga ṣé bára Nàìjíríà yìí náà ni ẹ̀ ṣe jáde síta kẹwọ́ òde ní ilé yìí ò tí ì ju nǹkan tá a máa fi ìrọ́nù wa hàn peaceful demonstration ta ló wà ní nàìjíríà tó lè ṣe peaceful demonstration tó máa rí tẹlifíṣàn tó máa rí fíríjì tó máa rí ṣọ́ọ̀bù tó máa rí ibi tó kó ráìsì sí. pali indomie. ajá bẹ́ẹ̀ a hungry man is an angry man so that's the problem kò yẹ kó tó wù lẹ́wọ̀n ni tó wọ́n bá gbé flag russia ó dàgbé àwọn èèyàn lọ school ni because nigeria is a sovereignty state wọ́n bá gbé flag kútọ́nù lẹ́kọ̀ọ́ kó gbé flag Addis Ababa ní Benue with Nigeria still Nigeria aṣọ náà kó dání so wọn kọ even I know the very man who is the leader in Russia Putin Russia ò kóyàn lẹ́rú rí wrong thing náà ṣe hmm. gbogbo òyìnbó ló jáde láti lọ kó àwọn èèyàn lẹ́rú Russia ò ṣe o they live they don't live beyond their means they are very adequate person the normal person they fight for right. Even it was their president who let us to know that uh, Jesus is not a white man, he's a black man. Give it to them. And when you look at the way he handled his people, when you look at uh, Benjamin Netanyahu and uh, uh Putin, they have the same blood. they are fighting for it. nàìjíríà yìí lágbára o àfi kẹlẹ́dùnmarè ó gbà wá o kó náà ni bàbá Tibetan sọ èyí bó ṣe máa da àwọn ìgbésẹ̀ tó yẹ kán ti gbé àwọn ìgbésẹ̀ tí wọn ò gbé. nísìnyí ráìfù tó wà lọ́wọ́ yẹn ń gùn wọ́n kìràkìrà ṣé mo kí la jẹ́ ni ṣé mo kí la jẹ́. wọ́n fi ń pààyàn nípakúpa. ọmọ ọdún mọ́tẹ́ máa pọ̀ ọmọ wọn gbàdúrà báyà náà ni hmm. nítorí pé when you look at the book of Exodus, Exodus twenty Only that's the Ten Commandment. Thou shalt not kill. That, then Exodus 23. Only you don't pervert justice or judgment. And only come and ṣe gba ọrẹ kí ọrẹ má bàa fọ́ wa lójú. Lẹ́yìn gbogbo bíi tí náà gbogbo àtọrọ owó àfowó fún wọn ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yẹn kò ran Nàìjíríà lọ́wọ́. Nígbà wọ́n fẹ́ sọ fún Tinubu kàn fowó kún owó ọlọ́pàá no problem. Come for work. owó sójà no problem. A ti mọ̀ pé injustice You are telling nígbà táwọn kan gba ten million táwọn kan gba five million táwọn gba twenty million they are all Nigerians orí òjòrí kan fi pẹ̀lẹ́ kébù sí wọn o kọ́mi má bàa gbẹ̀yìn wọ ìpínlẹ̀ nu because Nigeria fún ara ẹ̀ ó ti expire láti two thousand and fourteen Nigeria ti expire oògùn tó bá expire tẹ́nìkan bá fi ta ẹ́ lọ́rẹ̀ ọgbọ́n lòun máa fi mú o wà á ní ṣe ṣàṣàṣàṣàṣàlẹ̀ jẹ́ lẹ́yìn torí nọ́mbà ti pẹ́ tó ti expire míìkì tó expire ní two thousand and twenty two thousand and fourteen kẹ́nìkan wá kó jáde lẹ́nu ló ń fi ṣe ẹ ẹ má protest náà má mú àwọn míìkì yẹn tẹ́gbà wo nọ́mbà yẹn a máa tún sọ̀rọ̀ náà ni pẹ́ẹ́ni ẹlẹ́ni yóò fẹ́ràn wa gọ́ọ̀fùnà tó họ̀dù palliative over Nigeria ṣé Tinubu ni then gọ́ọ̀fùnà tí ó ń fowó òlu tó fi ra jet over Nigeria then ìlú yìí náà wà gbàdúrà lẹ́sẹ̀ má lóye kékeré gbogbo owó tó sá lọ then ìlú iná wà nígbà tí alice madueke tọ́jú owó sọ́wọ́ àwọn gọ́vùnà ìlú iná wà gbàdí tinubu ẹtí ọbásanjọ́ tó ní wọn lè kówó nnpc sínú cbn mọ́ then níbo ló kó sí kí ló tó fi rí bẹ́ẹ̀ kọ́mpìnì mélòó la ní yàtọ̀ sí nnpc kọ́mpìnì wo nàìjíríà tó ní followed by estate náà ló kù aláùsá. Eh, aláwùsá eh, sẹkítẹ́rì àti àkúrẹ́ sẹkítẹ́rì tàbẹ́òkúta sẹkítẹ́rì kọ́mìnì lórúkọ náà nìyẹn. ta ní nàìjíríà èrò eh, ti tán kò sí viable company àjàkúta tá a fẹ́ ṣe wọn ò jẹ àwọn tí wọn Tinubu Ọbásanjọ́ kó wa wọn fẹ́ gba rìbá lọ́wọ́ wọn àwọn mínísítà fẹ́ gba àwọn lọ́wọ́ wọn ẹ̀yin lẹ mú yàn bá kó àìfẹ́sì kan sí ìlú yìí ẹ tún fẹ́ gba short cut lọ́wọ́ ṣèbí ẹ̀wọ̀n bá sọjọ́ òun ló ta náírà ló ta gbogbo everything Àtìkù náà gbogbo nǹkan tó máa privatize jáde káàkiri káàkiri kí ló fẹ́ ká ṣe so automatically the dabala have get it right ẹ jẹ́ ká fọkànbalẹ̀ ká fi get it right But one day for three months he got all máa ṣe ló máa ṣe one day for three days àtúnṣe tó lọ́ọ́ máa fẹ́ tó ṣe náà ló máa ṣe but the only thing kọ́ lọ constitution kọ́ national conference eh, national conference T, T eh, Tinubu Jonathan Jonathan she àti the bá sọ ọjọ́ kàgbéjáde tabari lòun nú ẹ̀ka lò with this paper towel um, constitution tó wà lọ́wọ́ àkọlẹ́wọ́ ninety nine hectare ló yóò lè wọ́ọ̀kù. ẹ̀sà kò lè wọ́ọ̀kù nígbà tí wọ́n ti sọ fẹ́ẹ́ nìkan pé they are born to rule how can you be telling me that somebody is born to rule what do we are we are we are born from the same father. We brought all Nigeria together. How do we be telling him now that somebody is going to rule? Baba, yes. ká wá lọ sínú ẹ̀mí sà. Yes. Ẹ̀yin ti rí eléyìí tó ń ṣe yìí o, ẹ ti rí. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Ẹ ti sọ tẹ́lẹ̀ pé by July by August. By July August. Ó ń bọ̀. Yes. Bó ṣe wá ń bọ̀ ó ń bọ̀ fèrè àwọn ọ̀nà máa ń dẹ̀. Bó ṣe wá ń lọ ìbọ̀lá fẹ́ ba dé báyìí. Ẹ̀kọ́ sí ìwọ̀n tó máa jáde àtúnṣe ló máa já sí. Ó máa mú nǹkan gidi jáde. Bó ṣe ṣe lọ yìí. Yẹ́n tó pé àbábí ò tiẹ̀ fẹ́ràn wa hmm. kò sí àtọ̀ kò sí àtọ̀ àbábí ò àti kúrèmàdù kò sí àtọ̀ àbábí ò àti ọ̀jìkálù kò sí ìyàtọ̀ àpábí ò àti eh, ezerebe tó kù kò sí ìyàtọ̀ àpábí ò pẹ̀lú wọn wọn so these are the three people because automatically wọ́n ti jalè lẹ́bù tí o lè gbé wọn dé tó ti jalè dé wọn bèlè pé àkáwọn ah, eléyìí tó lé débẹ̀ wọ́n ti gbà pé pé ikú lè rí wọn bọ̀ o torí ọlọ́run fún ara ẹ̀ ó ti fààyè lẹ̀ fún mẹ̀kúnnù ó ní ká má fìyà jẹ mẹ̀kúnnù torí ara òun ni mẹ̀kúnnù so kò sí mẹ̀kúnnù gbogbo mẹ̀kúnnù Hausa ti di Yorùbá the same thing náà dẹ́tù bá ọ̀dẹ̀ rí sí níìsì làwọn northernland ṣiṣẹ́ mọ̀ pé hardship wà torí àwọn aráàlú wọn àwọn ọ̀gá wọn ṣe wọ́n pé gbogbo owó wọ̀nyí náà tẹ́lẹ̀ táìmù Buhari táìmù Babangida gbogbo local government àwọn northernland gbìn abẹ́ẹ̀gì Abuja náà ti gbìn owó wọ̀nyẹn then the capital project ní north láyé ọjọ́ yẹn is mosque tó bá fẹ́ kọ́ mosque ni ẹsẹ̀ kí ni mosque ní ṣe nípa ìlọsíwájú èèyàn wo the other one that ṣe last now of recent the the governor of Kano state ó lóun empower àwọn èèyàn ó fẹ́ yàwó fún one thousand èèyàn ó gbé bẹ́ẹ̀dì fún wọn ó gbé báàgì ráìsì fún wọn dẹ̀ pé pílò fún wọn ẹsẹ̀ ṣe ìpamẹ́tì nìyẹn so level bi our like láyé nìyẹn so a fẹ́ lọ sí the next level ni but next level yìí a gbọ́dọ̀ ṣọ́ra nígbà yorùbá náà sọ̀rọ̀ nípa yorùbá nation mo ní by two thousand and twenty-four i'm already handwriting on the wall ibi tó máa dé máa lead the way to the place nísìn wọ́n ti gbé fúláàgì Arewa jáde ẹ̀ àwa náà ti ní fúláàgì Ìgbò náà ti ní fúláàgì ẹ sọ kí làwọn akadé fẹ́ ṣe ẹ̀mí ẹnìkan ò ní jábọ́ ìjẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀ tí Tinubu ò bá rí ti fẹ́ dà ṣe mọ́ ọ̀rọ̀ Nàìjíríà yìí lágbára o àfi kélédè máa ń pọ̀ wá o òun náà ni bàbá pípẹ́ tó ń sọ yìí ló máa da àwọn ògbésẹ̀ tó yẹ kán ti gbé àwọn ògbésẹ̀ tí wọ́n gbé. fúnjọba yìí ó ṣe lọ́dún kan àti bí oṣù méjì ni tó bá lò bí ọdún mẹ́ta tó lò mẹ́ta àbọ̀ àwọn lè máa gbọ́ pé ò ṣe dà. ẹ ṣàtà bá kó bàbá kan lo mẹ́ta lo mẹ́ta àbọ̀ kò sí nǹkan tó lè fi pò kọ́ fẹ́ni tínú ẹ̀ bàjẹ́ ibà máa ta oyin àwọn ẹnìkan lóyin yẹn máa ti dùn kò sífẹ̀ẹ́ láàrin wa mọ́ ìfẹ́ ti kú Then when you look at the book of First Corinthians thirteen o ti sọ bẹ́ẹ̀ náà ó ní ìfẹ́ kì í jà ìfẹ́ kì í fẹ́ ìfẹ́ ò ní ìkan tara ẹ̀ ìfẹ́ ò dẹ̀ kí n halẹ̀ mọ́yàn lẹ́nu ní gbogbo nǹkan tó Ọlọ́run dá ilé tó tóbi jù ó ní ìfẹ́ So when there is no love anywhere, there's nothing we can do. We the marriage was wrong from the beginning. Marriage you are wrong láti ilẹ̀. What time kan police run everything. What time Goodluck um, Buhari ní time Ibrahim Tanko only three credits, but only three only only Buhari fẹ́ ń bẹ̀. To achieve CJ then Arabic then ìkan nínú credit ló ní Then ní can ru Nigeria ẹ tẹ sanwó rọbìtì fún you look at all these things so gbogbo àwọn yẹn ló gbọ́dọ̀ ní ètò lẹ́nu ọ̀rọ̀ quota system ọ̀nà quota system káwọn yóò jẹ́ náà tó sọ rú ẹ̀ nígbà tó yẹ bá lọ ṣe jáàmù tó gba three hundred and three hundred and four hundred ọ̀pọ̀ four hundred ẹni kò lè wọlé torí pé quota system ni ẹni tó gba sixty nísún lè jà ní Kánò ní Benue ẹni kò máa bọ̀ University of Lagos bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe course ẹ̀ tó máa yanjú ẹ̀ dẹ̀rẹ̀ wá ogun àwọn embassies ta ní káàkiri gbogbo nàìjíríà it's not even ìlú tá a bá ti ní kankan tó ti arígbà lọ́dọ̀ wọn ẹ má jẹ́ ká gba ambassador lọ síbẹ̀ then your senate your house of assembly kúrò then even the other one ta tó pè ní um, senate tí wọ́n bá ní nǹkan ṣe kákan fàájì wọn kan wá sọ̀rọ̀. nǹkan táwọn yẹn sọ lọ́rùn yẹn sá. yẹ nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ nìyẹn. so we don't waste the money the salary so automatically even president gbogbo ilé tó náà ṣe wọ̀nyẹn kó má kọ́lé kankan mọ́ kó ṣe títì kó ṣọ̀nà lẹ́kọ́ dẹ̀ tó bá ọ̀rọ̀ security gbogbo ilé tó tó rọ̀ǹgì jù nìkan tó Tinubu ṣe ni ọ̀rọ̀ livestock ministry yẹn kò sí kan tó jọ bẹ́ẹ̀ open grace ló fún wọn yẹn kò sígbà tó lè máa wọ kó so automatically maize um, maize uh, ministry cassava ministry then potato ministry mọ̀ lókè ká kójọ ni káwọn èèyàn lọ ọbẹ̀ kí wọ́n máa dàgbà dùn wọ́n síbẹ̀ kí wọ́n máa dàgbà dùn wọ́n síbẹ̀ kí wọ́n máa jáwé tèsí rẹ̀ káwọn yóò tó lè rí ẹ̀rọ bọ́dé sí àlebọ̀ kó àwọn buhari ló lé àwọn buhari wọ́n rẹ̀ jí ìmọ̀ ẹ̀ náà bíbí tọ̀ gbogbo ẹ̀ lókè àti ló tẹ̀yìn inú ẹ̀jẹ̀ ló wá dna ní dna ní gbogbo kìnìkì wọ́n ti wọ́ọ̀dì ní london for the past two weeks wọ́n ti wọ́ọ̀dì ní dublin wọ́n ti yanjú ẹ̀ nǹkan tó ń ní ìdìbò ti pàṣẹ sí gọ́ọ̀mẹ̀ntì wọn mú ni wọn fẹ́rẹ̀ fún jímọ̀ wọn lè fẹ́kẹ́ níbọ̀ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ wọn wọn gbé fara ta good then they have to think then wọ́n dẹ̀ ní kí prime minister UK ẹ̀ eh, Dublin ibi tó ń gbé pẹ́kọ́ kúrò mẹ́ pẹ́kọ́ lọ síbi míì lẹ́sọ̀ wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ kọ́lé adúró sáwọn òbíkan ní ìlú Dublin àwọn ẹ̀kọ́ wọn fẹ́ wọn fẹ́ lu adúró kan mọ́ eh, That's all. his voice his eh, voice of the people òun ló máa ń lékè gbẹ̀yìn kò sí mo ti Tinubu lè dá ṣe bọ̀ ká kúẹ̀nsì rep yìí ná ká dẹ̀ kúẹ̀nsì um, senate kọ́mà kọ́báàjì sáwọ́ sá. o ti tó jẹ́ gbogbo náà ni pé owó epo yìí o bàbá mú wálẹ̀ revert it. kò lè mẹ́wọ́ epo wálẹ̀ kí ni mo ní kọ́pìnì kan dání náà nìyẹn nìyẹn yàtọ̀ sí tax ẹ àwọn èèyàn yóò san tax kọ́pìnì mélòó ló wà fáyébò wọ́n fẹ́ grand ìlú yìí nìyẹn èló náà ti gbọ́ ní London iná ló ń tepo lamẹ́ríkà iná ló ń tepo ní Ghana lẹ́yìn ìgbà tẹ́nì kan fẹ́ jáde tí gọ́ọ̀fùnà kan jáde wọ́n lọ ní convoy mọ́tò thirty two ẹjọ́ níbo náà lọ níbo ló ti rí epo lẹ́yìn ìlú òyìnbó kẹ́kẹ́ èèyàn bá fẹ́ jáde wàá wọ train wàá wọ bus wàá wọ everything yẹn ní kábàjọba sọ kò sí kọ́ńtò kan wá pẹ̀lú epo ọ̀dọ̀ ní dọ́là ká jìjà dọ́là lọ́lọ́ títí títí títí kí láàbí dọ́là ṣe ní òkú ẹ̀gẹ́ kí la fi dọ́là ṣe níbi tàgbé tomato sí lókè dìbò bá kí la fi dọ́là ṣe fún pẹ̀lú ẹni tó wọ orí omi tó lọ pẹja tó pẹja ọsàn mẹ́rin tó tẹ̀ gbé wálé. tó ló fẹ́ tà tó ní dọ́là wọn. tó ló fẹ́ tà tó ní dọ́là wọn ṣé wọ́n bẹ̀rẹ̀ rẹ nìkan ní local government nílùú mi níbi tó ń lu lukodé nílùú tọ̀dọ̀ mi wọ́n luko májèkìtàn májèkìtàn I was shocked wọ́n bẹ̀rẹ̀ lóde èrè àtòkè tó gbà pé ẹ̀ máa fún ẹ ní hundred dollar wọ́n ní màmá kí máa fi ṣe ó lóun akọ́lé inú ẹ̀ wọ́n ra kẹ̀kẹ́ inú ẹ̀ wọ́n ra mọ́tò bẹ̀rẹ̀ láti lọ nǹkan táwọn èèyàn wọ̀nyí sọ kò yé wọn. màmá ò mọ̀. Ah, dọ́là tó ti gbọ́ owó lónìí kò yẹn so bí yóò bá jẹ́ pé oní blọọkì yẹn ṣé a máa mọ bá ṣe dojú bolẹ̀ tó hmm. so bó ṣe rí ni so nǹkan tó ń ṣe yóò tún ṣe kò wrong because tí ìlú bá ti lé lálejò ó máa yá ni tí a bá dojúbolẹ̀ tá a sọ̀rọ̀ wọn lè rántí wa so bá ṣe sọ̀rọ̀ yìí ló ti dára lamẹ́ríkà everywhere yes because gap láàrin olówó àti tálíkà nàìjíríà ti ó ti fẹ̀ jù the gap is too much the gap is too much ìyà yìí pọ̀ jù no middle class again òhánlẹ̀ òhánlẹ̀ nìyẹn kéèyàn máa rábí adìyẹ tó ṣàlẹ̀ pẹ̀jẹ́ òtítọ́ má dẹ̀ tó máa fi mọ̀ wá then take point again train system ó yẹ kó wà e, efficient then boss everything tó o bá ti jẹ́ wà tẹ́ bí ẹlẹ́fẹ́ lọ síbi tó kó gent ẹ ní láti gbé mọ́tò ní kó ń bá àwọn state government, náà sọ̀rọ̀ kó ń bá àwọn local government náà sọ̀rọ̀ kó ń careful the way tí wọ́n fi ṣe fún yàfù yàfù yàfù wọn àwọn leader wọn ṣe bẹ́ẹ̀ tí ò lọ́pọ̀lọ́ orú ìhòòrò ìkórè máa dùn tó ní kó lọ ṣe kó lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe máa ní dialysis center ó gbowó ìyókù sápò ó ṣètúpọ̀ ọmọ ọlọ́mọ lọ́kọ́ fẹ́ lọ́ọ́ kidney tó bá kó get away from that àṣẹ pẹ̀lú àwọn tó fún wa ní balance ẹ̀wò bí tọ́lá òfin sí olúwa ń bọ̀ lẹ́yìn o kò sí muslim lọ́rùn o kò sí christian lọ́rùn o ká ṣe rere ló ti dá o a ní rere kọ̀tà fẹ́ ṣe fara wọn ti burú jù kí wọ́n máa tààyàn ní nàìjíríà wo olú ẹnìkan lábàkúta ń sìn ẹnìkan fi bẹ̀rẹ̀ ìbẹ̀kún ṣe bẹ̀rẹ̀ àgáàdì tẹ́lẹ̀ gbàdí òtún sówó lọ́wọ́ ọ̀dẹ̀ lọ́ta bó bá ṣiṣẹ́ ìdàgbẹ́kùn fi ṣe ilé epo gbogbo bó ṣe wà táǹkì tó fẹ́ kó gbé rìn mọ́lẹ̀ ẹ̀sìn eégún àwọn èèyàn náà wọ́ jáde wọ́n ti pé is a heartless and useless woman being ṣebí psalm twenty four sọ wípé tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ kí ló ń talẹ̀ fún àwọn bàbá ètò ìta níbo náà wà àwọn bàbá ètò ìrìnlẹ̀ níbo náà wà irú ẹni yẹn sọ ọjọ́ wo ni mo ti ẹ lè rest tó bá kú kò lè rest náà. ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá yìí sọ àti wòlíì tíbẹ̀ tó sọ nípa ọ̀rọ̀ nàìjíríà pàápàá àwọn ìjọba àwọn èèyàn tó ti jà rẹ sẹ́yìn wọ́n sọ̀rọ̀ nípa ti buhari wọ́n sọ̀rọ̀ nípa ti ìjọba tinubu ẹ̀ tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí ibo la máa bá yàrá já sí ẹ̀yìn èèyàn wa kí lè ròyìn lórí bí bàbá ẹ̀ ṣe ní kí wọ́n mú gbogbo èmi làwọn national assembly gbogbo àwọn ambassador tó wà nílùú tó jẹ́ pé wọn ò wúlò fún wa pé kán fà wọ́n yọ kán kúrò ńbẹ̀ ẹ̀yin èèyàn ṣé bó ṣe yẹ kó rí náà ni bàbá yìí ti sọ yìí àbí ẹ̀yin tún lérò pé ó yẹ kó rí lọ́nà míì ọ̀nà míì wà tí nàìjíríà fi lè tẹ̀síwájú nítorí ọ̀rọ̀ yìí lágbára o ẹ̀ ó kan gbogbo èèyàn gbogbo mùtúmùwà ló kàn ẹ drop comment and remember to like share and follow us thanks for watching.